فذلك الذي يدعو ولا يحب على طعام فويل للمطلقين الذين هم عن صلاتهم ساهون الذين هم أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه <clears throat> وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوكم آه، الله سبحانه وتعالى ọba tí ó kọ́dàr kí a tún lè jòkó ní àṣálẹ́ tìní eléyìí tó ṣe ọjọ́ kọkànlá nínú oṣù kọkànlá ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ó lé méje ìyẹn ní eleven eleven fourteen forty seven èyí tí a bí Allah subhanahu wa ta'ala tá bá yọ ọjọ́ yẹn kúrò nínú ọjọ́ yawmul eid al-adha àárín pé yóò mọ̀ kojú oṣù kan gbáko lónìí baynana wa bayna eid al-adha láàrin àwa àtẹ̀pàdé ọdún àìdì oṣù kan gbáko ni abẹ́ Allah subhanahu wa ta'ala àti àwọn atàbẹ̀ láyé àtẹ̀gbọ́n tí ń gbọ́ wà àtẹ̀mí tí ń gbọ́ láyé káyè ní abẹ́ Allah subhanahu wa ta'ala mọ́tà bẹ́ẹ̀ ni wá sí lórí dáadáa ọlọ́run jẹ́ kí ìdù náà ọdún náà mọ́tà jẹ́ oṣooju ọlọ́run gbogbo tí a máa fi sọdún náà ó bẹ̀ látara ìgbàgbọ́ tó yanrantí abẹ́ Allah subhanahu wa ta'ala kójọ mọ́tà fi jíǹkì àláfíà ara bíbọ́ àṣírí tó pọ̀ ọlọ́run mọ́tà tún lé fún rẹ̀ fún wa láhàwọ́lá aláàbò àwọn tó wọ́n lálàáfíà ara bá rẹ̀ sí àláfíà ara sí wọn

ni àwọn tí ń jòkó ní gbogbo àyè lè tàn tọrọ àlékún kí arìnrìn pa nàbọ Muhammad náà àwọn aráàlẹ ọsọ àbá àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí báwọn ọ̀rọ̀ olówó iyebíye ìtọ́sọ́nà ọmọnìyàn ìsẹ̀mí ayé wa bí ó ṣe dá tán mú déjì pé wà bá tán lẹ́sàn lórí ní súrà tí a kà kẹ́yìn ìyẹn ní Suratul Fil ọgbọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú erin erin nìkan kọ́ àmì tí súrà yẹn kó sínú ó ní ṣe pẹ̀lú ọdún tí wọ́n bí àmẹ́bọ̀ Muhammad yàtọ̀ lọ́lọ́ kó máa bá tó túmọ̀ sí wípé téèyàn kan bá dé lọ́la tó bá ní a ah, Muhammad tí wọ́n tẹ̀ mọ́ ń sọ yẹn kí yàtọ̀ lọ́lọ́ kó máa bá wọn tiẹ̀ mọ́ a sọ fún pé àwa mà kódà àmọ́dún tán lọ bí gbogbo wa lámọ̀ yìí pé àwọn àgbàlagbà ta ni wọn bá níwèé bíbí ọjọ́ òbí ìfẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láwọn àsìkò kan náà máa fi di ọjọ́ òbí wọn mọ́lẹ̀ pé lọ́dún báyìí àwọn kan ògbọ́n ṣe ń ṣẹlẹ̀ ní ẹ àwọn kan wà tó jẹ́ kún wọ́n ní ọdún tí nàìjíríà gba òmìnira ni wọ́n sí kí ni wọ́n bí wọn àwọn kan wà bẹ́ẹ̀ àwọn ọmọ fẹ́ sàtẹ̀mí tí sẹ́mu wà tó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́ aláàkójọ mọ́sàyọ́ ní tiwa tó àwọn ọmọ kan wà láwọn sọ pé àwọn ọmọ kòró àwọn ọmọ wo àwọn ọmọ kòró àti ọmọ kòró àbí àwọn ọmọ twenty twenty tó àti ọmọ kòró báyìí nísìn àti màmí ọlọ́mọdé aburú tẹ̀lẹ̀ kó sí kí ni tó àtúlẹ̀ bá sọ náà sẹ́tọ̀ fún mood state of what hormuz níjọ́ tí ọba ọdún tọ́lọ̀ ń jogún rẹ̀ fúta ní tí ìran gbà lọ́wọ́ rẹ̀ tí ń darí rẹ̀ àwọn tó bá bí lọ́dún náà láàkà wọn sí irú àwọn tọ́lọ̀ ń fún lọ́gbọ́n ní àwọn àsìkò yìí àmì ọdún tí ọlọ́ọ̀bà aláàfin kápá tó ní kí ìra ò kápá lórí kí ni èdè amẹ́ríkà abẹ́ aláàkójọ mọ́sà fún mùsùlùmí mọ́sà fún alárànṣe ọdún yẹn kì í ṣe pé ọdún yẹn kọba dada fẹ́ lò ó fẹ́ sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó tóbi tó wà bẹ́ẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ yẹn òun náà lè bí bí tábí àmẹ́bọ̀ Muhammad ìkí àtọ̀lọ́lọ́ kó máa bá àti àwọn oore tó fẹ́ ṣe fún wa nípa wípé àyè tí wọ́n ti gbé ànábì yẹn yóò jẹ́ center of excellence ibi táwọn èèyàn máa bẹ̀ wò yẹn náà ní kaaba ilé tó jẹ́ wípé bẹ̀tàdì àwọn olùmọ̀lọ́rọ̀ tó pọ̀ lórí ta ló kọ́kọ́ kọ́ ilé yẹn lọba adẹ́dà ń ṣiṣẹ́ tọ̀ pé ẹni tí ó gbójútó tí ó pe àwọn èèyàn sórí ilé yẹn bàbá bàbá tó bí ànábì wa Muhammad ní ànábì Ibrahim

an tuhallila qadaya al-ula nígbà pé méjèèjì fẹ́ wọ́n fẹ́ illustrate àwọn kankan tó ní ṣe pẹ̀lú àwọn ará mẹ́ka àbí tí kàábà ọba adẹ́dà sọ̀rọ̀ rẹ̀ ní suratul fil pàrọ̀ tó fẹ́ wo àwọn tí wọ́n jẹ́ custodian kàábà ń gbà yẹn àwọn orí kò rẹ̀ iṣẹ́ àwọn ó dẹni àwọn bàbá bàbá tó bí káni tó bí amẹ́bọ̀ ìyẹn grandfather amẹ́bọ̀ Muhammad ìkí àtọ̀lọ̀ ọlọ́run kó máa bá nígbà tí wọ́n lọ bá pé tọ́ eré Abdulmutalibu ọba abúrá àti nkèrin bọ̀ ó fẹ́ sí kíni ó fẹ́ wó kàábà ṣe pé kí n ti kàábà ló fẹ́ wó àwọn kùrẹ́ṣí náà ló fẹ́ kíni ló fẹ́ sí torọ́ mọ̀ pé àwọn náà ni kọ̀sọ́dí àwọn náà ni wọ́n lè fẹ́ zi ni wọ́n lè fẹ́ dojú kọ pé yàmọ́ wọlé ọba dẹ́dà ni mo ṣe àpọ́nlé fún àlè òun mẹ́yì látara pé mi ò jẹ́ kí wọ́n orílẹ̀ yẹn ó gbélé bí wọ́n sì kí wọ́n fojú yẹn gbolẹ̀ ó yẹ wa nǹkan mọ̀tálẹ̀ búdẹ̀ sọ jẹ́ ẹni pé lẹ́rọ̀bìnlẹ́lẹ́bẹ̀ẹ́tì rọ́bìn yà ní ha ilé yẹn ó sì kí ni ó ní ọlọ́run tí ń sí kí ni nǹkan tó kàn ní àwọn ẹran òun òun lọ kó kó lágbègbè yẹn ọlọ́ọ̀bà alá ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kan ilé yẹn lé kò jẹ́ kí wọ́n rìn kankan fi ṣe ilé yẹn ìyẹn súrà tó wá tẹ̀lé náà òun náà ń sọ̀rọ̀ nípa ìdẹ̀ra tọ́lọ́ sí kí tó ṣe fún àwọn Kùráìṣì wọn mẹ́nu hómìnì Kùráìṣì àwọn wo là ń pè ní Kùráìṣì torípò lè di lọ́la tán ni àwọn ọ̀ràn wo ni wọ́n pè bẹ́ẹ̀ wal Quraishu mina e mina al-Arab mina le mina al-Arab Quraishi jẹ́ ìdílé kan nínú ìdílé kíni níbi Lárúbáwá wà mina adil Quraishi jẹ́nu Bani Ashir nínú Quraishi lọ́lọ́run ti sẹ̀sà ìdílé kẹta pè ní o Banu Ashir látara Banu Ashir ni lọ́ba dẹ́dà ti sẹ̀sà fámìlì tani anabu Muhammad كما جاء في رواية الصحيحة أن الله أن النبي صلى الله عليه وسلم قال إن الله اصطفى من بني كنانة من بني كنانة بني قريش ọba Allah subhanahu wa ta'ala nígbà tí ó sẹ́sà olóṣẹ́sà mi nínú ìran kìnnáná ó sẹ́sà kí ni bani Quraysh wastafa min bani Quraysh bani Hashim nínú bani Quraysh ó sẹ́sà kí ni bani Hashim wa min bani Hashim innal astafani nínú ìran ashim lọ́wọ́n sí kíni tó jẹ́ ashim ọ̀kan ní orúkọ bàbá bàbá àgbà mẹ́gbà Muhammad ń jẹ́bẹ̀ ashim òní ó fà tó jẹ́ pé tọ́bábẹ́ ròyìn àlẹ́gbà Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa wọ́n ní bànú ashim yìí Banu kíni ashim àwọn ìran kan wà tí wọ́n ń kí wọ́n débẹ̀ àwọn ìran wo ni àwọn ìran tí wọ́n wà ní Jordan tí wọ́n wà níbo Jordan Jordan èdè òyìnbó ni lárúbáwá rẹ̀ tọ́bàdẹ́ ti ara ordon wọ́n mẹ́tí wọ́n kíni ordonil àṣìníyà ordonil àṣìníyà wọ́n mọ́ ń rí fàkílà wọn padà sí ìran ànábọ̀ Muhammad torí ẹ̀ náà kí wọ́n kíni ordonil àṣìníyà gbígbà pé àwọn ọmọ ọmọ ìran tánil ànábọ̀ Muhammad ọ̀nà bàdàn àṣì bó ti ẹ̀jẹ́ pé ìdílé yẹn ìdílé yẹn ti fọ́ká sórí ilẹ̀ ayé ìdílé ànábọ̀ Muhammad bàdàn àṣì náà wọ́n ti kíni wọ́n fàkàtàfàrọ̀ àkọ́t wọn ọ̀pọ̀ wọn ò sí àwọn díẹ̀ wà ní Sudan wọn àwọn akáwà ní jẹjẹrẹ tẹ̀lé Arab nínú wọn náà làtọ́pọ̀ wà ní Jordan bí lẹ́gbẹ̀ẹ́ Syria ní Damascus Banu Hashim wọ́n dà rí nínú wọn ní Iraq alẹ́ rí nínú wọn ní Sham Banu Hashim nígbà pàtẹ́ fi rí ní kíni ní Sudan torí pé bàtà nàbì ṣíwọ́ ọṣẹ́ tán táwọn sàhábà tán fọ́nká àwọn ọ̀rẹ́ náà ṣe kíni migrate káàkiri ìlàfẹ́ lónìí pé súra ọba aláàpẹ ní súra tù kí ni súra tù Quraish súra tù Quraish àti sàlàyé ìran Quraish fún wa tó túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ pe lágbáwá lákèsí látara ìran Quraish tó yọ nínú wọn torí pé tábà ní ìran Quraish wọn ò sì dé kan tó kọjá èdè kí ni èdè lágbáwá èdè arọ́bù ni wọ́n ń sọ èdè kílákílákì arọ́bù lárúbáwá náà Allah subhanahu wa ta'ala súra yìí ó wà ní súra kan tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà tí ó sì méjì lórí ẹ̀ àti ọ̀pẹ́ àsìkò tá níbi tó ṣe jíra ló sékìní ló sọ̀kalẹ̀. Ó ní àyà mẹ́rin ló ń bẹnu ẹ̀. Allah subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ pẹ̀lú li ilafi Quraysh. Ilaf ó ní ìbáṣepapọ̀ kí lápé ìbáṣepapọ̀ alafa kéèyàn sékìní kó so àmà ní lágbájá alafal kitab ó sì kíni ó sì tíra bọ́ọ̀lù ọ̀sẹ̀ máa ń ṣe tíra ẹ kójọ ẹ compile compilations taalif barakallahu fikum taalif alkitab taalif ẹ ṣiṣẹ́ tíra ọba aláwa ló pé lè ilá fi Quraish ń bò jẹ́ pé ìran Quraishi Banu Hashim nìkan kọ́ ló wà nínú wọn tíra pé Banu Hashim nìkan kọ́ ló wà nínú àwọn ìdílé tó wà nínú Banu Hashim nínú Quraishi wọ́n ti kí ni wọ́n pọ̀ àmáwọn tó gbajúmọ̀ jù ní fàdá ti Quraish nínú àwọn ìdílé tó ràn nígbà tá a bá ní tọ́ lọ́fà lónìí o ìdílé tó lọ́lá jù ìdílé kí ni ìdílé ọmọ ọba ni tọ́rọ àwọn ọ̀nà kí ni ọlọ́fà ló ní kí ni lónílẹ̀ gbogbo sẹ́yìn bá pẹ̀rẹ̀ ẹni ó nílẹ̀ tá a sọ pé òun ló nílẹ̀ àwọn owó ni a sì mọ royal family royal kí ni a sì mọ royal house so tó túmọ̀ sí pé nínú royal house yẹn àwọn kan wà tàbí ní àwọn èèyàn fẹ́ mọ àwọn eléyìí mọ́ àwọn tí ń rìn lọ́wọ́lọ́wọ́ aláwọ̀ wo ìṣú ọyì lọ́wọ́ báyìí ọlọ́run jẹ́ ká ní bàbá wa pẹ́ tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni bànú ashim ṣe rí nínú ìran Quraishi inna Allah subhanahu wa ta'ala ikhtara min sa'adati Quraish ọlọ́run sẹ́fà nábì nínú ìran tó ń líìdì nínú Quraishi ó náà kí ni bànú ashim tó bí ìdílé yẹn ṣe wá tóbi ìdílé yẹn náà ń rúùlù ní mẹ́kà ọba láti pè wọ́n alákèsí pé lè ìlà fipúrẹ́ yìí ìjọsìn papọ̀ àwọn Kùrẹ́ṣì àwọn ìdílé yẹn papọ̀ ìjọsìn papọ̀ wọn. ọlọ́ọ̀bà láfẹ́ pè wọ́n pé ẹ wá síbi ẹ fọ́nká tẹ́lẹ̀ ni ẹni kí ni ẹ fọ́nká tẹ́lẹ̀ kánú mutafarriqin wọ́n jẹ́ ẹni tó fi lọ́tọ̀ọ̀tọ̀ wọn yìí sàṣepapọ̀ mọ́ àbájẹjọ́ mọ́ bàbá kan náà tó wọ́n yẹ sáàtẹ́ papọ̀ tó tiẹ́ lọ́ba aláàfọ̀ fún wọn ní Suratul Baqara nígbà tó ní ayọ̀ lẹ́bí náà amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء nígbà tó kí ọ̀tá ní fàálàfà bẹ́yìnà kúrú wíkún ọlọ́run wá so ẹ̀mí yí papọ̀ fàṣbáhátún ó wá sọ yín di kíní mẹ́tì ìhùwánà ó sọ yín pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ ó sọ yín di kíní ìhùwánà wàkúntùm aláṣàfà òfòrọ̀tí mìíràn náà pàǹkọ́dá fún mìíràn níbi tọ́ta yẹn dé ọ̀tá yẹn ti fẹ́ di pé wọ́n ti fẹ́ kóra wọn sínú náà ó ti di bóbó pa gbogbo lẹ́sẹ̀ ara ìdẹ̀ra yẹn lọ́lọ́ọ̀bà láàrin ń rí fún àwa sí àwa náà ìjà àtàṣe papọ̀ níbi ilé wa gbogbo tó bá lè mú ìdílé wa kó papọ̀ ẹjá sí kí ni tó túmọ̀ pé Islam call for unity gbogbo ọ̀nà bá ti papọ̀ bá ti lè wá Islam àti wá sí tó ti sọ pé lè ìlà fi Kùrẹ́ṣì ìṣepapọ̀ àwọn Kùrẹ́ṣì àwọn tí wọ́n pilẹ̀ Mẹ́kà ìlà fi Kùrẹ́ṣì lára oore tó máa ń bẹ lára ìṣepapọ̀ ẹbí ìran èdè oore tó máa ń bẹ ní ìṣepapọ̀ ẹbí ìran èdè ìyẹn ni pé ìlú ó máa lọ sókè wọ́n ní together we stand together we what we fall sábà tí ń lé pín èèyàn onílò òkè ẹ wo orílẹ̀-èdè ayé ìlú orílẹ̀-èdè ayé tó ń líìdì àgbáyé ẹlọ́wọ́ kọ wọn kí lẹ́mọ́ wí ẹlọ́wọ́ kọ wọn ẹ̀ẹ́kọ̀ọ́kọ́ bá unity ló kọ wọn àwọn ẹ̀dá kan amẹ́ríkà wọn ẹ̀dá kan amẹ́ríkà lásán òkè lónìí united states of war of united states ajẹ́ pé kì í ṣe tètè kan wọn ò tó bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé state àwọn bí odidi ìlú kọ̀ọ̀kan ni wọ́n join papọ̀ tó di kí ni o kò sí tó yẹ kí wọ́n rí wọ́n ṣe àfọ́ wọ́n kọ́ sí kí ni wọ́n kọ́kọ́ pín yẹlẹyẹlẹ náà torí pò náà kí ló ń jẹ́ USSR wọ́n á fọ ó wá di Russia nìkan wọ́n já àwọn kan kúrò lára ẹ̀ àwọn kan wọ́n ní ẹ̀ nígbà kò sí tó kọ ogun Ukraine kọjá pé níjó ṣe kíni níjó kú abẹ́ prominence ní níjó ṣe kíni ní ọmọ abẹ́ United States of Arab nǹkan Emirates Paris ó yà òun náà ṣe kíni òun náà kó wọn jọ. ìyẹn túmọ̀ sí pé tara tábà ti lè sọ̀kan oore wà èyí ó mú ìlú ó ga ọrọ̀ ajé ó lo òkè lọ́ba láàfin kàn wọ́n pé ìlà fi him ìjọsìn papọ̀ wọn ìṣepapọ̀ wọn gbà tí wọ́n sọ̀kan rẹ́fìlátà ìta ìwà sọ̀tọ̀ yìí ìṣepapọ̀ yẹn ló fún wọn lọ́pọ̀túnítì ló fún wọn láǹfààní láti lè máa rìnrìn àjò rẹ́fìlà kí lẹ́gbẹ̀ẹ́ ní rẹ́fìlà journey rẹ́hìlà ní kéèyàn ṣe ìrìn àjò ṣìtáì nígbà ọyẹ́ wà sọ ìfì àti kí ni ìgbà Allahu akbar tó túnmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tó gbà mẹ́gbà ọ̀rọ̀ kan ni tó túnmọ̀ sí pé ọba tó mọ ń ṣe wá ọba tó dá wa ìkílámẹ́ǹtì tá ń lò lọ́pọ̀ wa gan sí mọ́mọ́ ìgbà wà ọdún tá a lò lọ́tà àbẹ́rẹ̀ sí ẹ̀sọ̀ yọ yíya ó kà fẹ́ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ gíní tí ó dẹ̀ rí bẹ́ ní oṣù méjì ní oṣù gíní tí wọ́n sọ pé a ah, ọ̀yẹ́ ti fẹ́ gé àwọn wọ̀sọ́ì wọ̀rọ̀bí wákìní àṣìtá wàṣẹ́ìd wàrọ̀bí wàkíní ọkọ̀ ẹ̀ọ̀kan ooru ọyẹ́ ìgbà ọ̀gẹ̀nìtìn ìgbà ìjìdún bẹ̀mẹ́jì tó papọ̀ méjèèjì tó kùnrin ọmọ wọra wọn méjì tó kùnrin kíni ó máa wọra wọn àmẹ́yì tó méjá méjọ́lì òun náà ni ooru àti kíni àtọ̀yẹ méjèèjì ẹ̀nà wọn ní Arab Peninsula wọn ní gbogbo ìta òjò rẹpẹtẹ wulẹ̀ sí mbẹ̀ ó ní díẹ̀ nínú àwọn ìlú tójò wọn sí kíni tó máa ti ń rọ̀ láti ilẹ̀ wa wà kharif arkanafiku so ó lójú rẹ̀ ooru àti kíni àtọ̀yẹ ló fà tó jẹ́ pé láwọn ìlú yẹn aṣọ méjì ni wọ́n máa ń ní ẹ̀rí pé nílùú ègbó náà wọ́n ní sọ́mà àti kíni àti wíńtà wíyàbà lọ́dọ̀ wa àwa láwọn yẹn tó ní ìgbà ọ̀gìnìtìn wẹ́wẹ́wẹ́wẹ́ dọ́là pẹ̀lú wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ̀sẹ̀ ìgbà yẹn kìí tó tútù kìí ṣe pé òtútù rẹpẹtẹ àmọ́ tó bá di mú òtútù àbá tó tútù lé gini ọ̀yẹ́dẹ́ àwa ní tó bá tó pé the better climate àwọn awòwò jẹ́wù sánmà tó dára jù áfíríkà lọ́lọ́nù kó wa wàláì áfíríkà ló dé gini hàn lúmi ẹ̀mẹ́jẹ mẹ́ta lójúmọ́ àrò lọ́dún Awala ní òjò tí ó sì kí ni ọlọ́run ìtọ́rọ̀ fún alóòrùn àmàlóore àmàlóore kó dákun òjò kẹjọ àmì kó ọ̀rọ̀ fún wa kí la fẹ́ mú bẹ̀ ni pé Allah subhanahu wa ta'ala ń sọ fáwọn Quraish ní ìlà fi hin ìsepapọ̀ wọn ọlá pé wọ́n ń sọ kan rí látà ni wọ́n fi ń rìnrìn àjò ṣìta ì nígbà ọyẹ́ wà sọ ìfì àti ìgbà ooru a méjèèjì yẹn ni wọ́n máa fi ń rìn wọ́n ní àṣìta wọ́n máa fi rìn lọ sí Yemen wọ́n lọ ṣòwò ń bẹ̀ wàsáífì tó bá dìgbà ooru ni wọ́n láyè lọ́bọ̀ wọ́n láyè lọ ṣáàmù torí pé wọn ò tó bẹ́ẹ̀ láti lọ ṣáàmù nígbà kíni nígbà òtútù àmọ́ nígbà ọyẹ́ wọ́n ìfẹ́ tí ń lọ ṣáàmù wọ́n ti lọ Yemen nígbà ooru nígbà ọyẹ́ torí pé ọyẹ́ ẹ̀bẹ̀ yìí kíni ètò nǹkan àwọn táyà nìkan wà tábàtà lọ sí Europe wọ́n ní ẹ̀ wà ń sìn tó bá dìbà kíní tó bá dìbà fọ́mà ní tó sí kíní ilẹ̀ tó wà tí yóò bá dángájá ìgbọ̀rọ̀ lọ́bẹ̀ ọmọ ìyàwó akẹ́ tó travel lọ sí Europe before ká tó ṣe ó lọ sí UK ká tó dípa ṣe Ramadan yes ká tó ṣe Ramadan ó nígbà tó wọ́n jáde nínú flight báyìí wọ́n gbé jákẹ́ẹ̀tì pàdé òun ni <laughs> wọ́n gbé jákẹ́ẹ̀tì pàdé rẹ̀ báyìí ẹ̀mọ̀ wọ́n ti mọ̀ pásìkò tán wáyẹn wọ́n àlùṣe aláìmọ́ wa ìyá sábà níyàn nàìjíríà pé èèyàn kan fẹ́ dọ́ọ̀pù lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ara o gbogbo ẹ̀ nọ́mà ni ah, ọlọ́run ó ti mọ̀ pé ẹ̀kúnnù ni a ná yan ọ̀nà ọmọ ìyá mi ló wọ síngilẹ́tì tíṣẹ̀tì látàárọ̀ ó yá èèyàn tó bẹ̀ láwọn ọ̀dẹ̀ kan ọba aláwọn ń sọ fún wọn pé ìláfíhìn ìjọsìn papọ̀ wọn rí látà ìta ìwà ìjọsìn papọ̀ yìí ló fún yín láǹfààní láti lè travel nínú ọyẹ́ lọ sí yamani àti láti lè tíráàbù lọ sí sham nínú ooru tó bá rí bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ mọ rírì ìdẹ̀ra yẹn kí ni kẹ́ṣe fàlìyà a jẹ́ wípé fàlìyà àbùdú ẹ̀yà máa fi sìn ẹ máa fi sìn ẹ sàfọ̀mọ́ ìjọsìn yín tó ta ní rọ́bà zàlìgbẹ̀yìn ọba tí ó mi ilé ọba tó ní ilé rọ́bà ha zẹ̀lẹ̀bẹ̀ ọba tó ní ilé yìí ẹ̀rí kó ti dápọ̀ mọ́ súra tẹlifíìl ọba tó dáàbò bo ilé yìí fún rárá rẹ̀ òun ló ní ilé yìí lópa jẹ́ pé albeit àríkò ṣe ní márífà alifa lam albeitu the house gbogbo lórí ilẹ̀ ọba dẹ́dà òkèjì kan nílé rẹ̀ yàtọ̀ sí kí ni kàábà tọ́wádìí kàábà á di kí ni beitu wọ́ọ̀ Baitullah ilé ta ní ilé ọlọ́run bó ti wá pè ní ilé rẹ̀ yẹn kì í ṣe pé ń gbé bẹ̀. tó bá kí bá ń gbé bẹ̀ ni a ní à tábà fẹ́ kí wọn àti ká gbé bẹ̀ rárá ó pé wọ́n mọ̀ pé ní ìdọ́fàtò tẹ̀sírì ó fàtìtì rẹ̀ sí kí ni sọ́dọ̀ ààrẹ Baitullah ilé òun ọlọ́run tí mo fẹ́ kẹ́ máa dojú kọ láti máa ṣe kí ni láti máa sìn láti máa ṣe sìn fàlíyàbùdú rọ̀bà ràlẹ̀dẹ̀ ẹ máa fi jọ́sìn fún ọba tó nílé yìí àkíyèsí tó tóbi lọ́lọ́ọ̀bà lá ń pè wá àtàwọn àkíyèsí tó kíni tó tóbi kí làkíyèsí yẹn ìyẹn ni wípé kò ní sóore níbi àjọsìn tí ò bá ti tí ìjọsìn gbogbo unity tá a bá fẹ́ ṣe lábúdà àǹtakùn náà tààtà àha àwòrán àha àtàwíhìdì gbogbo ìjọsìn wa ìbáṣe ẹni tá bá bá ṣe ó jẹ́ torí kí ni nítorí tọlọ́n tí ò bá ti sí torí tọlọ́n níbi ìjọsìn kò ní so kò ní sèso dáadáa gbogbo ìjọsìn wa bá fẹ́yàwó á fẹ́ nítorí kí ni torí pé a fẹ́ dèjọsìn lọ bàbá mọ̀rẹ́ ẹni tá dèjọsìn lọ bàbá mú alábàgbé ẹni tá dèjọsìn tá dèjọsìn lọ ẹni tó kẹ́ máa ń gbénu abitanti kan gbà mí ẹ kàn lè rí pé ah, mo ti wá sùn gbàgbé ní ìrẹ́ni tó jí mi pé ẹja lọ sí kíni ẹja lọ kírun tẹ́ẹ̀ bá wà ládùúgbò àbí nínú ọgbà kan tí wọ́n bá ti lọ kírun bẹ́ẹ̀ kéèyàn kókó òun lé o rẹ́ni tí ó máa darí ilé nǹkan àmà ìtàn torí tọ́lọ̀ ń sọ ní pé ìlà fi hín rí látà ṣíta ìwà sọ inú ó tí ó jẹ́ kí rí àjò wọn nínú ọyẹ́ àti inú orúgbó ní báríkà pàlìyà àbúdú ẹni kí wọ́n yá máa fi sin rọ́bà ààzàlìbẹ́yì mọ́ ò gbọ́dọ̀ fi sin ẹlòmíì ọdá kí ni ẹni tó ṣe ìjẹ̀mú fún wọn àtàrízìkí fún wọn àtàjọṣe wọn fún wọn rọ́bà ààzàlìbẹ́yì a rí pé ìpé ní padà ní ìbéèrè ta lè bèèrè pé mẹ́rin wà rọ́bù ààzàlìbẹ́yì ta ni ẹni tó ṣe kí ni tó nílé yẹn <laughs> ṣẹ́mọ̀ á fẹ́ bèèrè pé ta lẹni tó nílé yẹn ìyẹn ni pé kò sẹ́ni tó nílé yẹn ọjà wípé ẹni tó yẹ ká sìn ní kíni lọ́kàn ṣoṣo ni òun náà ní kíni Allahu Samad Allahu kíni Allahu Samad ọba tí àmọ́ kókò káàtà lọ bá alẹ́bí khalaqa samawati wal ard ọba tó ní kíni tó ní kápá sánmà àdílẹ̀ òun ló ilé yẹn níjẹ́ táwọn èèyàn ti ba ààrẹ ni tó kílèmù pé òun ló nílé yẹn rí yẹn kan kílèmù pé òun ló nílé yẹn ara ààrẹ ni tó kílèmù rí ẹ̀gbọ́n tí Allah sọ ni ó ní inna awwala baytin Lè ó ní ìmà àwòwàlà bẹ̀yìn àkọ́kọ́ nìkan wúdi alinas tó ń gbé kalẹ̀ fẹ́yàn lálẹ́rí ní bákẹ́ta mubaraka òun ló wà ní mẹ́ka lálùbáríkà yẹn ó wá jẹ́ ìmọ̀nà ìtọ́sọ́nà fún gbogbo ayé yá tó ń bá yìí bákọ́ ó tún wá ń jù ilé ẹmọ́ dà papọ̀ mọ́ ẹ lójú o fi ìhàyàtún àwọn àmì pọ̀ bẹ́ báyìí náà àwọn àyà tó kíyà àmì tó kíyà ìkíyà fàìn maqama Ibrahim kódà station Ibrahim wà bẹ́ àmọ́mọ̀ bí báyìtọ̀ sí ń bẹ pẹ̀lú lóyìn ni pé wà máa ń dákàlá ẹni tó bá ìwọlé yẹn káà náà ó bẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ẹ lọ́kànbalẹ̀ ilé kan ní téèyàn bá ti wọ̀ tí ìdààmú a ṣàlàyé fún wa pé wọ́n máa ń kírun nínú ro nínú kàába asọ́fún àjọ ìrìnàjò táwọn ọlọ́kà ilé òsà ní wọ́n ní kiri kan wọ́n ń kírun níbo kàába tábà láwọn èèyàn kó òsà síbẹ̀ ànábì kọ́ ló kó òsà síbẹ̀ ànábì fọmọ́ kó fọ ilé yẹn mọ́ ni. وإذ قال إبراهيم رب اجعل هذا وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا أه. لك ومن obìnrin kílíà ó ní wàtọ́hìm bẹ́ẹ̀síyà wàtọ́hìm bẹ́ẹ̀síyà ọ́ ìfìnà wà rúkà tọ́hìm lọ fọ ilé yẹn mọ́ nígbà táwọn èèyàn ti kí ni wọ́n fẹ́ kó sàtínú rẹ̀ lọ fọ́ mọ́ pé tọ́ ìfìn gbogbo àwọn tí wọ́n fẹ́ tà wá fò wálkọ́ àtàwọn tí wọ́n fẹ́ ṣe ìtìkáà wọ́n fẹ́ wàlúrúká ìsújú àtàwọn tí wọ́n fẹ́ máa rùkú tí wọ́n fẹ́ máa sùjú dẹ̀mẹ́ kó má jẹ́ pé òsàn máa bẹ́mi tí wọ́n máa sùjú láì sí fi àwòrán sínú lébi tá àti ń kírun àìfàwòrán bẹ̀ àìfàwòrán bẹ̀ so ilé yẹn it's a sacred house ilé tó bá dẹ́dà pẹ̀lú ó ti ní rọ́mùzù a sign of unity a symbol of oneness of Allah that all the universe will be circumambulate the house. Gbogbo ayé ọmọ sí kíni, ó mọ̀ ọ̀rọ̀ gírí ká. <laughs> Torí pé àárín ìdodo ayé ló wà, àárín kí lápé ìdodo ayé. Gbogbo ayé ráǹdì rẹ̀ níbẹ̀ sí rí. Ó túmọ̀ pé àlárùdù ilẹ̀ fún ara rẹ̀ tàdúrù Tẹ bá wò báyìí, àárín inú máàpù àárín ayé ló wà ìyẹn túmọ̀ sí pé níjọ́tọ̀ bá dẹ́dà ó sọ fún ànábì Ibrahim wípé kó pè ó ní wàá zi fi náàtì. wàhálà ìyá ìyínà láàyè nínú súrọ́tù Al-Ma'idah nígbà tó ní wàá zi fi náàtì bí láàjì rárá ó ní walillahi ala nasi hijjul baita walillahi sọ fún wọn pé ala nasi hijjul baita sọ pé àwọn èèyàn kí wọ́n máa bẹ ilé yìí wò tẹ́sìrí káma bẹ́ bò ilé man istata'a ilayhi sabila gbogbo ẹni bá ti láǹfààní láti wá wà man kafara àmọ́ ń ka farọ̀fà iná wọ́ àgọ́níyún anílàálẹ̀. Lọ́wọ́ àgọ́níyún anílàálẹ̀. Gbogbo ẹni tó bá lówó tó láǹfààní tó náà lọ bẹ̀lẹ̀ yẹn o, ọba aláàdé mi ò nídìí rẹ̀. Owó rẹ̀ ò ṣe kankan. Torí pé jọ́ tó wò tí pọ̀ láwọn lọ́wọ́ àwọn èèyàn, àwọn èèyàn fẹsẹ̀ rìn lọlé yẹn tẹbí a ah, ẹ̀yẹ́ tẹ̀lé wo nínú fíìmù sìn àbí lórí chris peter rò pé ha ah, mo láìkì léyìí mo tẹ̀ rí mọ́sí kọ́ níjọ́ tí ò tẹ̀ sí píkṣọ̀ tẹ́ẹ̀fì rí tó ti tó àwọn èèyàn kan náà kàn mú làbárè wá ní tó máwọn kan rìnrìn àjò yẹn wọ́n kà nínú Al-Qur'an ni ṣe ilé yẹn wọ́n dẹ̀ kí ni wọ́n dẹ̀ ń wá lọ wọ́n dẹ̀ ń lọ wọ́n wá rìn lọ ah, tẹ́ bá wo pictures tẹ́ bá wo àbẹ́ wo àwọn clips tó ní ṣe pẹ̀lú kaaba kaaba tó wù yín lọ bẹ̀ẹ́jọ́ tí àwọn èèyàn wá rí ńkọ́ àṣẹ ọba abẹ́dá nìyẹn wípé ẹ̀wọ̀n wà léyẹn. ìrẹ́ brahima pépè fáwọn èèyàn ọ̀nìkí ń wa bẹ̀lẹ́ yẹn wò yá tú kárí ìjà la kódà àwọn èèyàn ó fẹsẹ̀ rìn wá láàkó lè dọ́ọ̀mìnrin àwọn èèyàn tó wá gùn kan ẹ̀wò níjọ́ tí bá ọba adẹ́rẹ̀ wa sọ pé wàhálà kó lè sàyàrà tìǹ àwọn wàhálà kó lè dáàbẹ̀ tìǹ àwọn wàhálà kó lè sẹ̀fìnà tìǹ àwọn wàhálà kó lè tọ́ ẹ̀rọ tìǹ ọlọ́run wa sọ bẹ́ẹ̀ ó ní wàhálà kó lè dọ́ọ̀mìnrin gbogbo ìrìn táwọn èèyàn bá máa fi gùn as means of transportation ni wọ́n bọ̀ wá. yá tí iná wọ́n wàá bá àwa min kulli fajjin àmì ó dàbí tí wọ́n ti wá kìí ṣe kàràkàrà bí o fájìn fárawé ọ̀nà tó jìn àmì síbẹ̀ pé àwọn èèyàn ó ti ọ̀nà jíjìn nínú ọ̀gbọ́n kòtò wọ́n ṣe kí ni wọ́n wà wá ọ̀nà tó jìn gan ẹwù Australia wọ́n wá wá láti pé wọ́n lọ wọ́n lọ ó lọ maka ọdún mélòó rẹ̀ pé ó kọ́ sí rẹ̀ níjọ́ tí ò sí kẹ̀kẹ́ tí ò sí bàálù èyí tó bá ní ìdìkan gbọ́kọ̀ ojú omi wọ́n gùn díẹ̀ o torí pé kò sọgbọ́n tẹ́yìn ó dà tí òmìnirí kíni tẹ̀mí ní cross ẹ máa cross rẹ̀ sí gbẹgbà yẹn ẹ ti súnmọ́ Sudan ẹ bá gbà díẹ̀ díẹ̀ Ghana Burkina Faso Mali kankan ẹ wọ bo ẹ wọ Sudan ẹ bá wọ Sudan tí náà ẹ ní láti cross lẹ́sì ní Sudan kẹtù sí kíni kẹtù lè débẹ̀ tẹ́bá cross lẹ́sì lẹ́sẹ̀sẹ̀ máa súnmọ́ Jeddah ibẹ̀ yẹn torí pé between lẹ́sì sí between Sudan sí Jeddah tó ti yẹ ẹ̀rìn eh, àjò ọkọ̀ ojú omi tó lè rìn dáadáa tó ti yé it's just day and night ni ló máa gbà wọ́n fẹ́ẹ́ fi rìn lọ day and night ẹ ti dé jẹ́dà láti jẹ́dà ẹ̀sẹ̀ tún wá kò sí rìn ìrìn jẹ́dà gan pẹ̀lú ẹsẹ̀ dé mọ́kà à iṣẹ́ ìrìn ọjọ́ kan iṣẹ́ ìrìn ọjọ́ kan ọba adára wọn sọ fún wọn pé fàlìyà búdú ẹni tí wọ́n máa sin ilé yìí tí wọ́n máa sin ẹni tó ní ilé yìí ilé kọ́ lórí tí wọ́n sin rọ́bà házàlìdẹ́ ẹni tó ní ilé yìí láà máa sìn tàbá wa mọ́sálásí tí wọ́n bá sí làfẹ́ wá sìn tàlàwásìn ọba tó ní mọ́sálásí wà máa ń mìírú ìlàlìyà ìgbò wọ́ àmúlìsínà láòdí ọlọ́ni mi ò pa wọ́n láti kankan ìlàlìyà ìgbò wọ́ à yàtọ̀ sí kí wọ́n wá jọ́sìn fọ́lọ́ mọ́kùnlẹ̀sínà láòdí kí wọ́n papọ̀ mọ́ ìjọsìn ẹ láti sọpọ̀ bá lọ hajj ọlọ́mọsàjà wa náà lọ àwọn tí wọ́n lọ lọ́dún rọrùn fún wa dákun mọ́yọ̀ náà nù rẹ̀ kó o o tó ti kí lọ ọ̀hún láti lọ mọ́ fọwọ́ ra kàábà lára àbọ̀ ya aṣọ ara rẹ̀ aṣọ omi kankan ṣe ya aṣọ kàábà ní tẹ bá wọ mẹ́kà tẹ bá wọ inú haram mẹ́kà gàgà báyìí tó tẹ bá kọ́ rílé yẹn tẹ́rù bá pọ̀ ọ níbi àti lọ ajábàlá aṣọ kò bẹ̀rẹ̀ kò tó bẹ̀rẹ̀ tàwa lọ́ọ̀kan tó bá wà lọ lọ́kàn sí kí ni lọ́kàn ti náwó bisimilahi allahu akbar ó wà kí sọ̀wọ́ yẹn tó bá múra dáadáa téèyàn bá ní imẹ̀ wà ní feelings kí sin ọwọ́ yẹn tó bá nà sí látọ̀kan bisimilahi allahu akbar ó wà bẹ̀rẹ̀ tàwa mọ́ àbọ̀ sí jìnnà sí yẹn ọdẹ tó túnmọ̀ sí pé ilé yẹn ìsẹ̀rọ́mùsù àmì ní àwọn yóò rò pé wọ́n lọ ń forí balẹ̀ fúnlé wọn ò forí balẹ̀ fúnlé kódà ẹni tí ò sí nínú haram tí ò ráyè dún nínú mọ́sálásí tó ráǹdì rẹ̀ yẹn ẹni tó bá wà ń tàbí igi yẹn ibi igi látọjú rẹ̀ kí lẹ́yìn tó fẹ́ ṣe bí ẹ̀rọ ló máa kí ìmọ̀ kan wà bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀mọ̀ ìmọ̀ yẹn ká níbi fresh hotel yẹn fresh hotel yẹn síbì tẹ́lẹ̀ pé ó rọrùn tí fresh hotel òkè rẹ̀ tó bá kọ́ tó bá da tó bá jẹ́ lé glass tí ó máa ń wo ibi three story or four building story tẹ̀kọ́ yóò máa wo bí láti bẹ̀yẹn síbí tẹ́bá fẹ́ kírun jàmá irun kí mo pé irun jama. wọn ò ní màmú bẹ́ẹ̀ wọn ò ní kí ni wọn ò ní ìmáàmù bẹ́ẹ̀ ìmáàmù wọlé ẹ̀bẹ̀ tó wọ́n fọ́lò ìmáàmù nù haram so wọ́n kàn sí gbogbo hòtẹ́ẹ̀lì tó ráǹdì haram tó ráǹdì kí ló pé haram wọn ní ìmáàmù bẹ́ẹ̀ wọn ní ìmọ̀ọ́mù bẹ́ẹ̀. wọ́n wá ti wá kọ́ mí kọ́ pé wọ́n ṣe gbogbo bẹ̀ glass lẹ́sìn pé hòtẹ́ẹ̀lì tó ṣe kí ni eighteen hotel five star gbogbo àwọn hòtẹ́ẹ̀lì yẹn tó ṣe tó gbójú kọ́ arab bẹ́ẹ̀ tó pàtó pé wọ́n máa wọ́n gan. torí náà tó wà ń bẹ̀ wọ́n ì ní wàhálà àwùlẹ̀ ti sọ kalẹ̀. wọ́n bá ti kú olú yàrá wọn báyìí wọ́n kàn lọ wọ́n kàn lọ bí gbangba fa wọ́n ti pọn space ó tóbi tó báyìí ó lè gbòjú báyìí lọ gan ẹ̀ẹ̀kan rí ó kàn tó sáfún náà ni wọ́n lè tó sáfún bíi fifty nínú bẹ̀yẹn òsẹ́tọ̀ náà ló tó sáfún 50 wọn ò ní mọ́ tani wọ́n tẹ̀lé torí pé síkà arábù náà ni wọ́n ṣe kí ni ni wọ́n máa tẹ̀lé gbogbo òun tí wọ́n bá ké ó mọ̀ simple gan so tọ́ bá fẹ́ tàwáàpù tọ́ bá láwọn fẹ́ tàwáàpù kí lẹ́mọ̀ tí wọ́n ṣe wọ́n kàn ra bọ́ọ̀lẹ̀ wọ́n kàn rìn ní stẹ́ẹ̀pù ni nílì mẹ́ta mẹ́rin wọ́n ṣe kí ni ọ̀tọ̀ ọ̀nà ara wọ́n ń ṣe wàhálà rárá ti wọn. tẹ́lẹ̀ máa ní ẹ̀ òun ò fẹ́ kírun ní hòtẹ́ẹ̀lì yóò kàn bọ́ọ̀lẹ̀ nígbà tí wọ́n bọ́ọ̀lẹ̀ sí tàbí tó bọ́ọ̀lẹ̀ síbo yóò kẹ́ bọ́ọ̀lù ẹ̀ síta gbàtí ó wà bọ́ọ̀lù ẹ̀ síta yẹn gan ìta yẹn tún ṣe kíni ó ti kún yóò kẹ́ fún bọ́ọ̀lù ẹ̀ pé rárá ìta ló ti ṣe kíni bẹ́ẹ̀ tó bá rí pé yìí ti pọ̀ níta tẹ́rí tó ti wà nù gíláàsì yẹn is full of what èsì tó máa ṣe yìí bọ́ọ̀lù ọba aláàfin ṣe nù. fàlíyà àmúrú rọ́bà ẹni kí wọ́n máa jọ́sìn fún ọba ẹni tó ní ilé yìí rọ́pù ó lẹ́ni tí ń rìn ó lẹ́ni tí ń mójú tó rọ́bà ábàlùbẹ̀ kò sẹ́ni tó ń tẹ́kì alẹ́ yẹn láti ìgbà tọ́lọ́ ti bá tó kọjá àlá ọlọ́wọ́ bẹ́ẹ̀ júwe ọ̀nà wo ló ń gbà tẹ́kì alẹ́ yẹn àti ìdẹ̀ra tó ṣe fún wọn wá ní alẹ́ alẹ́ ni ọba wo ni rọ́bù wo ni onírọ́bù lẹ́rí ọba tó jẹ́ pé rọ́bà lẹ́bi àfààmẹ́hún ẹni tó ń fún wọn ló ń jẹ mí ju in òun ló ń fún wọn ló ń jẹ látara ebi tó túmọ̀ sí pé tí ìbájọ́ lọ́n fi ń pèsè fara mẹ́ka ni wọn ò tó pèsè fúnra wọn torí pé ebi tó nǹkan tó lè para mẹ́ka torí wọn níbi tí wọ́n ṣe kí

torí pé mọ́kà gbogbo tó sọ̀rọ̀ àǹdí rẹ̀ kì í ṣe lẹ́tẹ́ olè ti gbé nǹkan torí alẹ́bí àtàámẹ́hún ọba tó ń fún yín jẹ àṣírí ibẹ̀ ni pé my brother ọba fẹ́ kọ́lọ́hún ọba fẹ́ kọ́lọ́hún máa pèsè jẹ mú fún ọ máa ṣe kíni máa ṣe lọ́n dáadáa tòrọ́lọ́ ni máa ṣe kíni olú máa ń pèsè alẹ́bí àtàámẹ́hún kò sẹ́ni tó lè fún yẹn jẹ níbi ebi kò sẹ́ni tó lè fún yàn lóore ayé tí ò fún wọn ní ìsìn ara àtàràmà ń mi ju ó ń fún yín jẹ látara ebi ó fara mọ́kàlépo tí ò fún rú mi ó fún ní kíni mineral resources tí ò ṣe kíni wọ́n máa ní ó pọ̀ ó wà bẹ́ẹ̀ ó pọ̀ àbí in quantity ó ṣe kíni ó pọ̀ ó wà in quality ó tún ṣe kíni. amẹ́ríkà ò torí nǹkan kan lọ jòkó lágbègbè ọjà kí ni èèpo ló bá lọ ó pọ̀ ìyẹn túmọ̀ sí ọba dẹ́dà wá fi epo yẹn kalẹ̀ kò wá jẹ́ owó orí lásìkò ànájì ó wá tọ́jú epo yẹn sínú ilẹ̀ tó fi dàsìkò táyé ó bùkátà rẹ̀ tó ń <laughs> tòtí ò lọ́wọ́ lẹ́rí tí amẹ́ríkà ń bá Saudi ó képo ọlọ́mọ́mọ́ à ariwo tẹ́rì tí ń pa state of omuzi yẹn kí lè fọ́n pariwo ẹ̀ torí nǹkan kan torí kí ni torí pò lè gbọ̀nà bòmí àforíbo ọ̀nà agbègbè orí ibi tí ó gbà kọjá ní ẹ̀sẹ̀ ẹ̀ ìránì láti open state of omuzi ó kí ló dé gbégbá bòmí náà kò lè gbá bòmí torí gbogbo bí kíbi tí ó bá ti wá ọ̀nà tí ó ti kí ni tọ́ba ló wọ́n gbà ní bòmí tó bá gbà ti Venezuela tó ti yé tí ò ní gbọ́nà bẹ̀yẹ epo yẹn ò tó kò sí quality tó epo Venezuela wọ́n máa ti fọ epo mi ní àdúgbò fọ epo mi fọ́ o àti ìgbọ́yé a rí pé ńgbà míì tẹ bá rí àwọn epo kan tó ti yé wọ́n ní tẹ bá fẹ́ jẹ́ kó mọ́ ẹ dilute pẹ̀lú pure oil so yẹn lẹ́pìlẹ̀ rí good kí ni o result tọ́ba mú epo Venezuela kò tó wọn lò ó tún kéré epo Venezuela ń fẹ́ fi lè láǹfààní bẹ̀ àfi kẹ́ mú epo gulf oil kẹ́fíṣẹ́ kí ni kẹ́fí fọ́ ni wàhálà bá dé ó wá ṣe ó ti ṣètò ayé ẹ̀ ó wá ṣètò ayé ẹ̀ tí àgbáyé ò wá lè dáṣẹ̀ ní arábí pẹ̀lú kí ni epo yẹn ẹ̀ solar power ẹ̀ ló sọ́nà ẹ̀ lájìnà àní ẹ̀ má lò ẹ̀ má lò náà ẹ̀ má lò ẹ̀ má lò àbí ẹ tẹkinọ́lọ́jì kò tí ẹ fẹ́ lo rọ́bọ́tì ẹ máa lo tẹ́ bá rí ẹ máa lo ẹ máa lo ó gbèsè ní ayé yẹn ó tó ní ọba tí ń ṣètò ayé tó ti yé àhún yàtì múna ara mẹ́tàrọ bíkà káwọn náà ń pè dẹ̀ra ní ọba aláàdínà mọ̀kọ̀sánná bẹ̀yìnà ń ma ìṣẹ́ta ń fìlà àyà ti dúnìyà ọlọ́run èmi ló pin ọlọ́run ló pin ó pin báyìí ó pin báyìí ni ká sọ pé èèyàn kan ló bá pinrin wọn ò ní pé kó fáfíríkà abẹ́mọ̀ sí wọn ò ní pé kó fáfíríkà wọ́n fẹ́ kí gbogbo nǹkan àmọ́ ẹ̀ṣẹ́ kí ni a máa wà lọ wọn kàn ní wá bá wa mọ́ ni nígbà tán ti kúrò tán ní Nàìjíríà láàrin po làwọn olùmọ̀ sọ pé ká sọ pé àbárí po ká tó kúrò ní wọn ò ní ṣe kí ni wọn à ní lọ ẹwu ọba mi wọn à ní lọ nígbà tán ni pé àárín po yẹn àwa náà wá sí rìbáínárì wọ́n rí pé ẹ òkè ákìlá lè ṣe fún gáìsì yìí o ẹjá wà wọn kan tó ní wọ́n dọ́ta ẹ lọ bá gbogbo rìbánárì yẹn jẹ kó má ṣe kí ni ó má ṣe ṣe mà kí lọ bá fẹjọ́ fẹjọ́ fọ britain ó ní rìbánárì wò lè ṣiṣẹ́ láyé tóró ti mọ̀ pé ìṣe calculation kí ló dé ah, àwọn tí wọn ò àwọn tí wọn ṣe rìbánárì yẹn gbà yẹn tí kò sọ́dọ̀ gbọ́ bíi tiwọn mọ́ ni ìbádàn ìtẹ́jọ́ ò lè ṣiṣẹ́ ìṣẹ́bó mi Dangote ṣe kí ni ló sì tẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ní tó bá lè mú aládàáni ti mọ́wó tiẹ̀ ẹni náà wọn gbogbo owó wa lórí bó ìbádàn ìyàrá ṣiṣẹ́ kò lè ṣe kì í ṣe pé kò lè ṣe kọ́ wọn ò ní jó gba ṣíṣe ni. ó dàbí ọ̀rọ̀ ẹ fẹ́ kí iná stable kí iná bá stable bó làwọn tán ta jẹnẹrétọ̀ ṣe kí ni. ìbéèrè tẹ́ bẹ̀rẹ̀ pé alùjànnú ní control electricity Ghana.

الذي أطعمهم من ara ọ̀nà tẹ́yìn lè gbà dúpẹ́ ìdẹ̀ra orí ọlọ́run oníkẹ́ òsìn lọ́run ah ọlọ́run ọlọ́run tó fún mi jẹ lónìí tó pèsè fún mi ah tó yẹ kí n sìn ọlọ́run bá ní kíyàn oró orí ayé kí lè tó fi ṣe wà á máa bẹ́ẹ̀ orí táyé nu wà á wà á mẹ́nà ohun ó tún wá fi wọ́n lọ́kàn balẹ̀ nínú ọ̀hún níbi ẹ̀rù ọjọ́ alìkìyàmá àmẹ́nà ohun mẹ́nà ọ̀hún ó wá sí mẹ́kà ó ṣe ìlú yẹn nílùú fọkànbalẹ̀ Ànábì sallallahu alaihi wasallam náà hadith kẹtọ́ lálàáfíà ó ló fẹ́ yáná tí obìnrin yóò máa rìn lórí ìràkó mi fẹ́ gbèsè náà nìkan yóò máa rìn far from Iraq to Mẹ́kà láti ṣiṣẹ́ hajj sẹ́ni bọ́dì onídà lọ́nà bẹ́ẹ̀ jẹ́ pé ìlú yẹn wọ́n ń ké nápù lọ́nà tẹ́lẹ̀ ni ibi tí fọ́kànbalẹ̀ ó ṣe kíni ẹ pé ara Mẹ́kà ń sìn náà tábàárà ìyàgá tó mú ìyàgá Mẹ́kà kákàkì kí ló ń ṣẹlẹ̀ báyìí tí ẹ bá kí iṣẹ́ ìtàn ẹ bá kí iṣẹ́ ìtàn Mẹ́kà if yes not taken tá a bá kàn náà ju bá a ti máa ń sọ̀rọ̀ pé à wo tẹ̀sọ̀ àárín iṣẹ́ pé ara Nàìjíríà kí abùkà àbọ̀ ẹ̀kọ́ pé one thirty ẹ̀wọ̀ ẹja lọ jẹun o ẹ̀ka bá tẹ̀ jẹun bẹ́ẹ̀ sẹ́ ká jẹun ẹ̀jẹ̀ ká jẹun kankan ẹ̀yà jẹun tán ẹja mú mi ẹja ti wá ẹ̀ka wà lọ. two thirty ẹ̀wọ̀ ẹ mẹ́jà wulẹ̀ lọ lé mọ́wọ́ ẹja ti kí ni ẹ̀ nímọ̀ pé wà lọ́sàn-án ẹ̀ nímọ̀ pé wà lóru. amẹ́nahun ni nìkan gbogbo tí máa jẹ́rù bá yẹn rò ní sí àmẹ́nà ń mẹ́rin ẹ̀kọ́ ó fi wọ́n lọ́kàn balẹ̀ ní gbogbo tí máa dẹ́rù báyà abẹ́ mọ́sáfà wa náà lọ́kàn balẹ̀ orílẹ̀-èdè wa fi wá lọ́kàn balẹ̀ o ọ̀la ẹ̀sìn méjì rẹ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run ó ti pèsè fún wa rí ó ti fi wá lọ́kàn balẹ̀ fún láyà tó fẹ́ kàlẹ́ kan lè dọ̀rọ̀ lọ ọgbà sàlá àmì àmì náà فكفرت يعني عم الله فأذاق ìdẹ̀ra méjì yẹn kílà kí ní ìdẹ̀ra àkọ́kọ́ ìtààmù mìnàtọ̀ àmù fọ́lọ̀ pèsè ìjẹmọ́ fún yàn ìdẹ̀ra àkọ́kọ́ náà ìdẹ̀ra lẹ́ẹ̀kejì wọ́n pèsè kí ni ẹ má jẹ́ kí n tẹ̀yìn yóò bá ní tí ọkàn ò bá balẹ̀ oúnjẹ ò ní ṣiṣẹ́ lára èèyàn tó ti yé wọ́n ní tẹ́bi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ kí ni ìṣẹ́ bùṣe bùṣe ṣe wá ìṣẹ́ ò tí bùṣe ọkàn ò bá balẹ̀ ìjọba yẹn méjèèjì yẹn kò ṣe fi ṣeré kò wá sí tó lè jẹ́ kí méjèèjì ó rinlẹ̀ fún yàn ọjà kí n ò sin lọ kéèyàn máa àtàánà omi ju ìnkù àmì ní tó wà lè ba ìdẹ̀ra méjèèjì jẹ́ òun náà kí o sa ìmúre sọ́lọ́ yóò gba jíjẹ múmu lọ́wọ́ èèyàn ọkàn èèyàn oníṣẹ́ kíni balẹ̀ wọn èèyàn wà máa fòró tẹ́ẹ̀ bá wọn olówó wa ní nígbà tí wọn sin ọba adẹ́dà tí wọn páyọ ọlọ́run kí ló ń bẹ ní sẹ̀dá ayé wọn a ò oúnjẹ gan ò ṣe ọkàn ò balẹ̀ ìmí àti ilé bọ́ta ń bẹ̀rẹ̀ pé wó má láàgbé kíní wa wọn ò lè ṣe bẹ́ẹ̀ tọ́rọ kan wọn ní síkíní kò balẹ̀ jíjẹ tí wọ́n jẹ sẹ́nu gan kan balẹ̀ wọn àkànlé sàdédé yájú kan jẹun wọn lè kí wọ́n poison àwọn àti jẹ́ mìíràn tòun tó lè fìyàn lọ́kàn balẹ̀ náà ní kẹ́yìn òṣèkíní kẹ́yìn ò jẹ ẹrú tí ó mọ wọn ni ah mo wá sùn mo wá ń han ahun èèyàn ń sin lọ́wọ́ bá dáadáa ibi tọ́ka ti lè balẹ̀ òun náà níbi ìjọsìn fún Allah subhanahu wa ta'ala abẹ́ẹ̀kọ́jọ́ mọ́ṣálékún dáadáa wa. sura tó tẹ̀lé ní sura tó ẹ̀wọ̀ qadara Allahu al-umra baqiya àtọ́lọ̀ bá ti ní ká máa bẹ̀rù dára sura yìí ó jẹ́ sura kọ́lá àwọn bàbá máa ń kà ń gbà mí gàdá bá fẹ́ kọ́kàn sura tó torí pé wọ́n nígbàgbọ́ lọ́pẹ́ àtàámà ohun méjì ó fún wọn ló ń jẹ níbi ibi wà á mẹ́rin ohun mìíràn kọ́ọ̀tì ó sì kí ó sì tí wọn lọ́kà báyìí tẹ́pù kọ́lọ̀ fi síbẹ̀ fún yẹn tí wọ́n ti àtàámà ohun méjì yìí wà á mẹ́rin ohun mìíràn kọ́ọ̀tì ìrẹ́ ọba tó fi ọlọ́run pèsè fún yẹn tó àtàfáwò kéèyàn kan sọ ọlọ́run àtàámà ohun méjì yìí وآمنه من خوف أطعمه من جوع وآمنه من خوف أبي على كجو مكاسي على يباله والله يكون يجي العلم لا حول ولا قوة إلا بالله سبحانك الله وبحمدك نشهد لا إله إلا أنت نتوب سبحان ربك رب العزة السلام عليكم